يقول ربنا تبارك وتعالى ذاكرا أحوال المشركين الأولين فقال وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم به من علم إن هم إلا يظنون وليعلم كل مسلم وليعلم كل مسلم أن هذه الحياة حياة الدنيا ممزوجة باللونين الأبيض والأسود الخير والشر الفرح والحزن وأنهما من الله تبارك وتعالى وأن على المؤمن أن يقر أن ما أصابه مما يكره في هذه الحياة إنما هو من الله فلا يلقى اللوم فلا يلقى اللوم على مخلوق فإنه إن فعل ذلك فقد ألقى, فقد ألقى اللوم على الخالق سبحانه وتعالى فويل لمن سب وآذى خالقه وبارئه سبحانه وتعالى ففي صحيح مسلم عن أبي هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال قال الله تعالى قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار بارك الله لي ولكم في القرآن والسنة وجمعنا جميعا في دار كرامته إنه هو الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أتيقف ولو بابا سبحانه وتعالى أتسيا الصلاة فوجسوا النبي محمد صلى الله عليه وسلم بكنا أتسيا السلام هو أتفهم بقوا أرى لي bákanáà àti fún gbogbo àwọn sọ̀háàbà bákanáà àwa tá a tẹ̀lé wọn lẹ́yìn ní ti tòótọ́ ọlọ́run ọba kó fún àwa náà lẹ́san nínú as-salat àti as-salamu náà ọlọ́run ọba pè wá nínú àwọn àyà mẹ́ta tí a pè tí a kà ní ọlọ́run ọba pè wá wípé ní gbogbo kọ̀ǹdíṣàn tá káàmà tẹ̀síwájú nínú ìbẹ̀rù ọlọ́run ọba nínú àyà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yín ọlọ́run ọba ṣàdéhùn oore tí yóò ṣe fẹ́nikẹ́ni tó bá ṣe ń dáa ní kó ṣe ìnáwó náà ní ìbẹ̀rù ọlọ́run àwọn orí ńláńlá tó jẹ́ sí pé àwùjẹ láyé àtún wa lọ bá ògidì táǹpì ní ògidì ọ̀rọ̀ tó tó Al-Qur'an Al-Karim wọ́n tó ń sọ fún wa wípé kò sí ìmànà táǹpì ní òrìjínà ìmànà tó tó ìmànà anábíwa Muhammad sallallahu àti gbogbo ayé màtí súnà wọ́n tó ń sọ fún wa wípé kò sí aburú tó kọjá aburú tó gbé aburú pà tó tún pa aburú lọ́wọ́ tó kọjá táǹpì ní bídíà wọ́n sọ fún wa wípé kẹ́kìlọ́ ọmọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá jìn sọ́fin tí wọ́n ń pè ní bídíà oluwa rẹ̀ ti sọnù nù ẹ̀mbá ti kò ní rọ́nà kò ní rí dédé o torí ojú ọ̀nà tá tọ̀ iṣẹ́ láti láti débẹ̀ bí ìbá wá ṣe ó sọ fún wa yí kò ní rọ́nà dé ilé nù mùsùlùmí ọlọ́wọ́n bá rán wa létí ta ké fún wa nì ọlọ́wọ́n bá sọ pé àwọn ọlọ́wọ́n ń pè àwa mùsùlùmí tá a wà láyé òdí òní kámábà àti ìjìn sọ́fà táwọn náà sí kí wọ́n jìn sí kí ni nǹkan náà òun náà ni ká máa ṣe àfitì nǹkan sọ́dọ̀ ẹni tí kìí fẹ́ lóní ká máa ṣàfitì agbára sọ́dọ̀ ẹni tí ò ní agbára ọlọ́wọ́n bá ń pàtà àwọn kìfèrè àná pé wọ́kọ́ọ̀lù máa hìyà ilá ayá tó nà dúnìyà wọ́n nílé ayé táwọn wáyìí tá ń lò yìí ayé lákọ̀ọ́kọ́ sí náà gẹ́gẹ́ bẹ́yìn Yorùbá náà ti máa ń pè tí náà nínú èdè tí

tí wọ́n bá ròyìn wọn nígbà míì tí yàn bá wò dáadáa èyàn rí wípé bí wọn ti ẹ̀sọ́ jáde ó ń júwò wípé àwọn ẹni yìí wọn expect pé àkáǹtì káwà dáwọn oṣù láti fìyà wọn ẹni tó kó olùjẹ tó kó ayé jẹ tó tún jalè tó ń jà lọ́wọ́ kò sí lè jẹ́ ju nǹkan díẹ̀ díẹ̀ báyìí lọ nínú ayé rẹ̀ ẹ wà máa wọ́ndà pé kí ni wá kí ló tún wá láyé ẹbìnrin wa yìí lọ́dà bẹ́ẹ̀ ni pé kọ̀ wípé àkáǹtì káwà dáwọn oṣù bí ò tí ẹ̀ sọ́jà yìí àwọn ti fẹ́rẹ́ àná wọ́n ní ayétáwà yìí a máa jẹ lọ nù kọ̀dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ kò sí nǹkan lẹ́yìn ẹ̀fà àwọn ti fẹ́rẹ́ àná wọn lọ máa yóò líkù náà ilẹ̀ dà ayé náà ní ń pa wá èyí ti pọ́lọ̀ ní ń pa wá bẹ́ẹ̀ bá dẹ̀ wọ́n lè pé wọ́lá ń sa alṣahun man khalaqa sama wa ti wà láwọ̀ sábà bí wọ́n lè rí pẹ́ta lọ dá gbogbo tó jù ẹ̀yìn gan lọ tí ti sámà àti ilẹ̀ wọ́n sọ yí pé láyà òòlù náà tí wọ́n sọ náà ní pé ọlọ́run lọ́dà tó ta ní ń pa yín wọ́n ní ọ̀sán àtòru ní ń pa wọn ọjọ́ ayé ní ń pa wọn ẹni pé bọ́jú ayé tí ó ti ń gorí ara wọn ìyí wọ́n ní náà ní ń pa wọn wọ́n wá ń dá padà sí wọn lẹ́nu wípé tó bá jẹ́ sí ni kí lọ́bà tọ́mọ kékeré fi ń kú láyé tó bá jẹ́ sí pé ayé ní ń pa wá ọ̀sán bí ti ń gorí ara wọn tó bá jẹ́ náà ní mú wa kú lórí ilẹ̀ kí ló ní kékeré ń kú kí ló dẹ́ pé ọmọ tí ò ti dá ayé gan kú sínú ìyá ó fi ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ń sa àlàyé wọn ikpe wọ́n ń sọ pé àmá lékún náà ìlàjá wọ́n ní ọ̀sán tí rí kọjá yìí náà ní oṣù ọdún ó náà àwọn ti pọ́ lọ́wọ́ bá àwọn èlé mú jáde fún wa ó náà àwọn wọ́n sàfi ti eh, ẹni tí ń

nǹkan bàtà fi ń bu náà ní pé agbà kó ń lo sí nǹkan tí ọ̀dà fún wa eléyìí àdìọ́kàn tí ọ̀bá ṣẹ̀rí àtìlámù kódà bíyàn bá nírú ẹ̀ lára a máa ronú yípe tí ò tí ìfẹ́ máa di ẹni tí ń ta kó pé ọlọ́run ọba lọ́kádàrà burú báyìí lọ́kádàrà dáadáa bíyàn bá ti takò kádàrà olúwa rẹ̀ ti mọ́mí ní òdòdó bọ́ bá takò kádàrà tí ò bá ọlọ́run ló ṣe olúwa rẹ̀ ti ṣe mọ́mí ní òdòdó ìyẹn lọ́pàá tó fi jẹ́ pípé ó yẹ kí a mọ̀ dájú gbogbo lọ́kùnrin àti lóbìnrin wípé ayédáwà yìí ilé ayédáwà yìí táwà nínú ẹ̀yìn pé papọ̀ ni ọlọ́run dà pọ̀ ni a máa rí funfun nínú ayédáwà yìí tó bá ti ní fífún ó ti yí gbogbo wa náà a máa rí dúdú nínú ayédáwà yìí ilé ayé yọmọ funfun gbà mí ilé ayé yọmọ dúdú gbà mí wọn náà ẹ̀zámpù bẹ́nu àkókò tó ń lò lójúmọ́ èyí tó ń lò lọ́wọ́ yìí a lè káàntì ẹ̀gbẹ́ funfun ni ó lè pọ́ sára wa tó bá ti tó bí seven àti six thirty lákòókò tá a wà yìí ní ìsìn àhán dúdú ń dé ni nígbà tó jẹ́ sí pé ilé ayé tó wà yìí náà ni mọ́lẹ̀ ti wá ilé ayé tó wà yìí náà lò funfun ti dé ọ̀yẹ́ kan mọ̀ pé bẹ́ẹ̀ náà ni yọ máa reflect lórí gbogbo nǹkan tá à ń lò nílé ayé wa ọ̀làlàáfíà lónìí funfun nìyẹn àìsàn tí ó lọ́la dúdú nìyẹn olówó lónìí funfun nìyẹn òrìná lọ́la dúdú nìyẹn obímá lónìí funfun nìyẹn ó lọ́la dúdú nìyẹn ọlọ ọbọ̀ dáadáa lónìí ọlọ lónìí ọbọ̀ lọ́la àbúdúdú lọ

ọ̀wá nǹkan ti sọ̀rọ̀ ara rẹ̀ tí a máa ń sọmọ́ ọ̀fíkọ́ ọwá nǹkan ti ara rẹ̀ wọ́n ni ọlọ́tẹ́bọ̀ ni ẹ̀ yóò bá nù ẹfẹsẹ̀ lẹ́tọ̀ ìtumẹ̀ náà ni pé wá lọ sí kíni wá lọ jìnà tálì jẹ́nà kò súnmọ́ iná wọ́n bọ́ wọ́n bọ́ ẹ̀hẹ́ wọ́n fẹ́ kó jìnà tálì wà tí wọ́n bá ti ń fọwọ́ àwọn jáde sí ya fa etí ẹ tọ́ mẹ́ torí pé ayé tá wà a má rí ní tí ò lọ́rùn bá rí ní tí ò ti rẹ́rùn ó sì mọ̀ pé kò gbọ́dọ̀ mẹ́sẹ̀lẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá fẹ́ràn ti wá lọ àwọn ànábì ọlọ́run wọn ò rí tè kò kò sọ́nà

ọlọ́run ìjà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ ayé ẹlòmí ìjà torí pé aṣọ tó wọ̀ aṣọ ogun lọ́wọ́ lọ́bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀kan mẹ́ kí ló fà á táàfi jẹ́ tí ń bọ́lọ́ ń jà táàfi jẹ́ tó wọ aṣọ ogun láti fẹ́ ìṣọ́lọ́ láti bá jà òun náà ní nǹkan táǹkì ọkọ́ mọ̀ lọ́dọ̀ àgbàlagbà lọ́dọ̀ ọmọ kékeré lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin gbogbo wa láti àbíkọ́ sọ ara rẹ̀ sọ fẹ́ gbádùn ẹ̀sìn yìí sọ ara rẹ̀ ọ̀fẹ́ gbádùn ẹ̀sìn yìí súnmọ́ ibi tó ti gbó òdodo tó ti mọ̀ kí ni wọ́n pè ní ẹ̀sìn èèyàn kí wá lọ sí káàkiri tó wọ́ sọ ọjà lọ́gbọ́lọ́wọ́ba ọlọ́wọ́ba sọ pé yẹ̀sùn kò dà ẹnu pé ogún ìgbà ó ti wọ́ sọ ọjà lọ́gbọ́lọ́wọ́ba ogún ìgbà àwòrán báwọn yẹ̀sùn

yọ́mọ̀ gbé jáde kí lọ́bà torí gbílù kanáà ni wọ́n jẹ́ wa yàní ẹnikẹ́ni tó bá fún iṣẹ́ ọlọ́run olúwa rẹ̀ ti bú ọlọ́run ọba ni ó ti ṣẹ ọlọ́run ó ti kọ ó ti wọ̀ yá àjẹ́ pẹ̀lú ọlọ́run ọba nínú àwọn àwòrán báwọn èèyàn ti ń bú ọlọ́run látara àgbà tí wọ́n fi ń fi iṣẹ́ ọlọ́run láti bájà òun náà ni wípé kálọ̀ ọmọ pé ìpìlẹ̀ nínú hadith yìí òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá bú nǹkan tí ọlọ́run ọba já tó wá jẹ́ sí pé látara nǹkan tọ́lọ́wọ́ bá dá yìí tó wá jẹ́ sí pé látara àwọn nǹkan tí ọlọ́wọ́ bá dá náà ni ti ṣe wá ta wá ń bú nǹkan ni direct ẹlọ́mọ̀ wípé àti ń bọ́lọ̀wọ́ bá jànà àwọn àpèjúwe pọ̀ ó fi jẹ́ sí pé àfikà máa gbòkè nínú ẹ̀sìn even ordinary car rẹ ordinary machine nǹkan tó ń lò gan kárí pé ó gbé ọṣubú lápèjú ẹlòmí ìbáyà máa tẹ́ àgbé ìṣubú ọlọ́mọdé àṣubú ẹlòmí káàrẹ̀ ní accident ọlọ́mọdé àní accident yóò àmà bú káàrẹ̀ káàkò tí wọ́n lọ́dá máa ṣe burúkú yẹn títí òfò yóò títí ilẹ̀ ọlọ́run <laughs> nǹkan kékeré báyìí kódà ìwọ sílọ̀ abẹ́rẹ́ tó fi ń ṣe kílórúkọ ẹnu tó fi ń rán aṣọ ká ní pé ogun ọlọ́wọ́ ẹlùmọ́sọ pé abẹ́rẹ́ òfò wọn wọ̀nyí sí wọ́n lọ dáni abọ́dọ̀ sọ́ra yóò fi jẹ́ sí gbogbo nǹkan tó bá ti wá ní ṣùgbà tó jẹ́ sí pé ọlọ́run lò ń sábà tó fi ti wá ní ṣùgbà ààrẹ tó àti gbogbo nǹkan náà torí bàbá tí ń bú nǹkan ni wọ́n ní túnmọ̀ ẹ̀ náà ní pé àǹbúdá ní àǹbú ẹni tó dá sí ti àwọ̀ nígbàtà ń sọ nǹkan tó ti wá ní ṣùtà wọ́n wá nìkan tó ti wá ní ṣùtà jẹ wọn ẹlòmí bọ́lọ́n ti dá aláwọn èèyàn máa fi kú ọ̀pọ̀lọ́n dá oríṣiríṣi oríkè fún wa tọba lẹ́lòmí orí ẹ̀ ọlọ́n ṣe bákan ah olórí bákan elétí bákan onímọ̀ bákan ẹlẹ́fẹ̀ẹ́ bákan ẹlẹ́yìn bákan onípàkọ́ bákan onímọ̀ bákan tọ́ọ̀bá ti bú táàdọ̀ ń bú àwòrán ó ń bọ́lọ̀ ń jà lọ́wọ́ ọwà okùbi tó jẹ́ sí pé àṣà yìí lè díẹ̀ àti ká ma mímọ́ ẹ̀sìn dára àtàní láti máa kọ ẹnu àwọn break mọ́jẹ̀ ń mọ́jẹ̀ mọ́jẹ̀ àgbọ̀dọ̀ bú nǹkan nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ tó tó jẹmọ́ bẹ́ẹ̀ náà ni pé kí wọ́n máa sọ pé ìgbà yìí le ẹ̀yà kókò tá a ti ẹ̀wà yìí lápọ̀lọpọ̀ wà lẹ́sìn ẹlòmíín fẹ́nu gbá púpọ̀ áá táìmù ilé gan ọ̀ táì ó burú ọ̀dà tọba ti bú tọba nígbà yìí ọ̀dà nǹkan sọ ní kí ọlọ́run ọ̀dà wọn lọ ìrísọ̀ tiẹ̀ kálẹ̀ náà wọ́n á gbàjọ́ tọ́ bọ́lọ́run ọ̀dà ṣùgbọ́n àmọ̀pá ti ń wí bẹ́ẹ̀ ẹja tọ́ra wa ká ti bíríkì fẹ́nu wa kama kóra dúró ìyọ̀rọ̀ dábà máa sọ nílẹ̀ náà ni kama sọ pé ọdún yìí lé púpọ̀ especially 2020 ẹ máa bẹ̀lú mílẹ̀ 2020 yìí sọ́dá bí ọ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ majority ara yìí tí ìbá sẹ́ńtẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yọ máa sọ pé 2020 ah ọlọ́mọdé àbúrò ẹ̀ máa jọmọ̀ covid àti wàhálà mẹ́tò tó ṣẹlẹ̀ tọ́wọ́ bá ti lè tọ́bá ní tọ́bá bú 2020 ìgbàlógún ní ta lọ́dá gbà 2020 sí bàbá rẹ̀ lọ́dá ní sí gọ́ọ̀mẹ́ntì kan lọ́dá ní ọlọ́run lọ́dá ní sábà ti rí bú àti bú ọlọ́run látọ̀dá àwọn ẹ̀kọ́ táwọn ẹ̀kọ́ láàrin náà ẹlòmí ogun ọjọ́ ọjọ́ burúkú èṣùgbó mímú yóò bá lókún lélẹ́ ọjọ́ burúkú èṣùgbó mímú ọjọ́ wọlé burúkú tó ń wí náà ní bí ọlọ́run burú ọjọ́ wọlé burú ọlọ́run dá gbogbo àgbọ́dọ̀ wọ́n sọ fún nínú ọ̀rọ̀ yìí pé torí ala àwọn ọlọ́run ọba ń sọ nípa rẹ̀ pé ó ha èmi ọlọ́run ọba ni mò ń darí gbogbo ẹ̀ àtọ̀sán àtòrú àti gbogbo nítorí ọwá ó gbóná àti lọ báyìí ló yẹn fá òjò máa yìí máa pọ̀ òtútù yìí máa pọ̀ bọ́lọ̀ ọlọ́run lé mi ni ń bẹ́ẹ̀ mi ọba bẹ́ẹ̀ ayé àwọn ẹ̀dá kan ń bẹ tójò bá dé ìnira ni fún wọn àwọn ẹ̀dá kan bẹ tẹ́ẹ̀rùn bá dé ìnira ni fún wọn ọlọ́wà ni mo pín fún yín àkókò yìí làwọn ẹranko kan jáde àkókò yìí làkókò gbádùn ọdún àwọn ẹranko kan pé ayé ìdùn pọ̀ jáwọn náà jẹ fàájì ayé àkókò yìí dọ́ọ̀sì ní o ìpín nàìjíríà láwà dọ́ọ̀sì ilẹ̀ àtúgbò ẹ̀rùn bẹ́ẹ̀ ni kò sómi nàìjíríà láwà ẹnìkan ọmọ pé ò sómi lásìkò ẹ̀rùn láwọn ìlú ń sàánú dáadáa lásìkò a máa pé ó lé òun mú mú pẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ wá sí rìn ẹni tó sì ní ká kò ní èsì mbẹ̀ náà yóò máa lọ lalalala tó bá tó fẹ́ débi dọ́ọ̀sì yóò tún rólu yóò tún wáyé náà yóò tún para rẹ̀ débẹ̀ torí dọ́ọ̀sì ọ́sá bọ́lọ̀ ti dé ní ayé ní ó fi yíwa yé pé ayé yóò stable gbogbo ìtọ́ ń bá ń lò lọ́wọ́ máa wẹ̀yìn máa wẹ̀yìn máa wọ̀tún máa wòsì máa rò pé bí ó ti máa lọ́rùn ní ọmọ ìyá mi uqallibu al-layla wan-nahar bákan náà gbogbo ẹnikẹ́ni tó wà nínú gbádùn láyé lákòókò táwọn wáyé kọ́yà máa bojú ẹni ọlọ́lẹ́dẹ̀ lọ́la ọ̀ uqallibu al-layla wan-nahar gbogbo ẹni tó lálàáfíà lákòókò táwọn wáyé máa bojú ẹni àìsàlẹ́dẹ̀ lọ́la ọ̀ bẹ́ẹ̀ ni bá ti wá sọ yẹn náà ní opposite ẹn tó wà nínú ọ̀rọ̀ ma bí lágbèjú rẹ̀ mọ́bánú jẹ́ ọ̀là òkọlẹ̀gbò láìlá wọn náà ori náà orí jẹ́ mọ́bánú jẹ́ òkọlẹ̀gbò láìlá wọn náà yóò yí padà ara àwọn àǹfààní dáàmà jẹ nínú àbíkalẹ̀ ọlọ́run ní wọ́n sọ fún wa pé ẹni tí ń darí ayé náà lọ darí ìlọ́dà wá sọ́dọ̀ rẹ̀ ọmọ ẹni tó bá wá fẹ́ kó orí yẹn wọ́n máa lọ kó lọ fá lọ́dọ̀ rẹ̀ lọ máa bọ́lọ̀ torí pọ́lọ́ ní òkọ́ lebo láìlá wà náà bẹ́ẹ̀ mọ̀ ń yí padà tó bá tó wá lọ bẹ́ẹ̀ ń yí padà dáadáa tó yí sí wọn ó lè mọ́ yí kú lọ́dọ̀ rẹ̀ òkọ́ lebo láìlá wà náà àǹfààní dáa fún aká máa ṣàdúrà o ẹ má kóyán àdúrà kéré ó ti bá yára ẹ̀ jẹ́ bó àdúrà gan ní ẹ̀sìn tẹ́mọ̀ ń tààlà ládùá mùsùlùmí tààlà ládùá ahlùsùnnà àwọn ni wọ́n sàdúrà ní tí wọ́n ń pè ládùá ní tí wọ́n ń pè ẹgbọ́ yí dáadáa tí wọ́n ń pè ládùá ahlùsùnnà ni ó sì kí ní gbogbo táwọn èèyàn ti ládùá ládùá ìtọ́bá já dùá lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànẹ́bì òun náà ń pè ní àdùá bákan bọ́yá ara rẹ̀ náà lọ́wà àbára fámílì ẹ lọ́wà àbára lú rẹ̀ gan lọ́wà àbágbègbè rẹ̀ lọ́wà àbínú ẹbí rẹ̀ lọ́wà padà sọ́dọ̀ ẹni tí yí gbogbo ẹ padà náà lọ́wọ́ ọwọ́ gbogbo ìgbà tọrọ fún wa gbogbo àkókò tó a ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé yìí máa burú fún gbogbo àwọn nǹkan tí ń bẹ lọ́dọ̀ wa tí ń dùn tí ò tẹ́ wa lọ́rùn ọlọ́mọ wa yìí máa dáadáa fún wa أن الله حي على حي على الفلاح اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف صبحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر إلا من